jamal dor koy koy bel mal ci tambon kaaju hoguru yo kuna hayu sintinoya irbine kamuna nabayu ho hayu subaba alfa muhammad gun ko hakaci irguru yo kuna la pare tengi se ka aljanna gunu samanu il nor koy koy bel do aya ba kuna nor koy ci innal muttaqina fi jannatin wa nahar fi maq'adi sidqin عند مليك muqtadir kajir be hambure pe ngona aljanna yo na fada ma mani mani yo kuna me zankaro kurpe go na fada ma yo dibe yo za harika a kani tortare na wura kuna na wa mene na yu mene na barasa mene kacin gona kuna zangaya mani dono aljanna di duka gona na ci inda malikin muqtadir norpe do ngana gonu deya norpe fodi nga ci malik peino ka bara mallaka kurupe muqtadir ngadu kago na iko ka iko da ga jisino mo ka diya na saka ban na zaka ka bara alhala wato yiko peino ka suti kidari kwa agonna e kuri yiko e fa ben suka farani de ya manir ka di gonu zankal don parete tafsiri kuna agono sama to jahannama cere gono no ganna kuna نل نربي بيرجي كلا إن كتاب الفجار لفي سجين سجين كربونو نو غنا أقولو نو غنا غنا كنا نو أقولو مرسانا الفاهم أمان قولو كوها سادي باچي ياما الجنة أقولو سمايو كنا نو سادي نينمو غنا كنا سانكين سيكا jahan namadi ka gono ganna kunadi marsa nga kano ka dari batumi ngano norpeci wa burrizati jahim liman yara mba jahannama kaya boy adia pesi sari masa su ko kwene kwa boy to amal janna cerani cere hari moso so kere cinni ko gona firi aganna aljanna zo mmena aljanna yo boro ka bon waza ya ko guna da baran duniya no sen fura hunu kakam aljanna nze bote fu no wonde ngano sahaba nan debi ha sadi edi eri pe ngana debi yo fu yo na na adie no han shine ka choro ko kari ngena ko kari pe yo na azana ma borfo cere gona ngana janna piri piri angana etaji o ka kuna gonu narpe den nan mene guna a no zanga la bubugu arhali lantano na tenna sadi maru kan wonne borfo cere ka 20 etaji ken ngono landa bugu kuna den nunga ya to an duniya ne odo sen na cel no goni ho nduwa no laro nti no laro bo shin shin na irbe ana cenno asan be tarka su tama zanga borba dun nori ah, ya halaliya awo tarka ce de tama eh, mani mani ba ka dun noro ta kalfa da na ci haramun awo halalino to lahara yan be dia borfo toro gono firifiri asan nar pancan debi an ci diyo iri hansine boro na ka toro na bai ta karbata to za dir ba mana debi yo na diyo da yamma be aljanna keref firifiri yo di bon wono wato itaje itaje don firifiri di no haika wallahi han duniya kuna ne gono ganna bon ko han doriyo yo honne o na kai ka nan da bisan man nadiya lahara yari ya baro ka ko goro ko ga han shi ne honne mfuyo wato mfuyo mana mfuyo mara haske yo sadi sa fonto nindi nsuto nkeyo dona da ya sai ganna zane alfahari ngani aka gbaita maka kuguri honne firifiri amin demi ba mende de ba magono fili fili der be ban fili fili no ama dem ba magono ganna ganna ngoro nindi der be mar karani nam hayo di kuna bismillah ka Allah ya na makaboyi ko ba hayo ngano nce al eh a'raf ilnor kay koy ɓeeri na sennitaya suratul a'rafi kuna aljanna nanine chakani deya aljanna nanine chakani marsal fama maduban bey ka marsa wogono bongoɗo nga wogono ganna sadi chakani ɗi manina ilnor kay koy ɓeeri ngaya chakani ɗi ɓe deya demba saman na ganna guna sinna chakani ba saman na ganna gonna binni binni to ɗon kedeya binni binni ɗinol nor kay koy ɓeerina gordo facara fiso kajisi wo kayo na bai ko baran bai hen no ban tarsayani ko bisan nal janna bai la ro bi ne su ban tarsayani ko bisan nal la nine to de se mo ni binni ni. jarfo kane jarfo horte hadid pe pe beri maka hukum sika ba jisi mbongo be ko fo ci be ka bor fo no kam fe de kontu pe rahmana za kam fafunna mo bisal janna hada wallahu ta'ala alam borka gbe hen non na gbe ila ro pe ji pepe pe na o na da amma da ri ta ma zangal ma fahima no zangan ba ci jinjire o na fre mohammed farani sadi binimi ni o awal janna nani ne su jijji su ya su jijji su ya aljanna kere bara no bene firi firi no amma jahannama kere pe no ganna ganna no su diya ka ni ne nzo nkuna munafici yol norpe ka ba njahannama gordo nun ka de de ci إن المنافقين في الدرك في الدرك الأس درك تشربانو دركات جنة جنة أما الجنة تشربانو درجات درجات تشربونو بونو دورو تشربي إيه تونال جنة دينا بونو يا غون نبونو دو كمان ناسو سول يانغا إيه سو الجنة كوا <laughs> إركب النبوكاني هذا والله تعالى أعلم aljanna wato babu romban ma fasara ka fahima ka sinni narpe sende kwe gurara aljanna su te fasara metan de bongoci sallallahu alaihi wasallam kanan aljanna gunaya ade ka kino ba fiha no dal jannati kuna ma la ainur ra'at hay kamo na tabaka diya ya gun wala udhunun sami'at hanga na tabaka ma wala khatara ala qalbi bashar amon na tabaka kan borobine marsa nun muka ka bara bal ba gono ko wahara de gun mun fofo non de do aka be hen no te kwa dem be non ko gari na kalbayo di mon su gal jannabe a a be ba <laughs> e da dun be ngana ma ga explique aran no zanga wo ka ade ka ba hon na tele kura da tura bo ka ba faji oboshi senzu munin dinga non bai ni ka ka ba faji kwa narpe borobo ka ba kallo tere kuna hankul da zuma ye bo jejene bó sì máa ní gbé náà jahata máa yà kà mẹ́wọ́ tó ń ká jára rí ojú rẹ̀ tó ń kẹ́ mọ́ gómìnà jẹ́ náà bá náà àlùfáà máa mọ́rí jì ní bisimilá. ẹ ìpè lọ kọsùn káàtì kó tẹ ká ìgboro ọkọ náà kó jìgá hmm. àti lè mẹwọ ọkọnà àwọn bá bọ tàbí sẹ́yìn lẹ́yìn. dẹ dá nǹkan dọ sàárẹ ẹni kùnà hmm. ká àlàyé. anan kosuna no malfa ha yo ha alfa mamar gon ko ha wo ka mar sa sare kunan don gon ko ga hanga chenni na sa boka abun na au sa boyo anatuba amma da yaboro tuba cere ngadi senni beina da yaboro tuba ka huna kuna karpe mare za huno yo ngarpe na kosu chedi chine beini bala harar pe de kana no mo cha sen te annan ya han kaza sa kaza nungu kaza mo ya sika na te kurunga cha se pe tere pe ma ci ba se adabu se zan dunia ne bon adabu borfo mon nama ne bon wa bina bofo suma hen ni jiki se nino alfa para fe kwa antur nu far pe ma ka ko tere se ya alfa ngano nche gufrandi ngano nche maghfirati abara no ngana asiri no pe dabu to marsa kinte borfoyo mabun na saboyo na tuba to curo kweyo ya gono tahta almashi'a irpe baka sine bongo daba aman na daba dabi ne ba aman kwasu kaman sisi bi? to de asuba pe kosu nga ba hanga chen ni sare kuna ngana ba man gono ko hasadi me ho kuna mere kosu yodi da ka barar pe ba pe kosu ka fansa ka jinde ban na fenyi kamoran ni ne de ba ciyama atunu no ko bisal janna eh hisabi banna su yayi ne domin ga ka ko su ne da yar silama foy gonu alfarin wanne kadiya bor foy gonon tariyo kal nor pe pe beri ban masu kube nara na tariyo di zan duniya ne no pe tere pe bogun zarabani den surun na zarabandi ka tama da muri pe ga ngano na bana tam na bana tama da muri pe ga za duniya ne ci fono tariyo di torum bugun kosu akwai sino ka kube na nor kai kai beri haifa saga rasulullahi ya ce sallallahu alaihi wasallam cina tutuma godo cin ko ga senni wato sin ko kana hadithi dinon na la rubuci ne da gabi su jande bi a cin ga faji ya de ka annabi labari na sallallahu alaihi wasallam kal norpe kai kai beri tan zarabani nan nan nor kai makube ka tari na cin naga ndar tayin kan zarabani ngana arziki dendu aka be karpe a don na no nga ya gon ko ga hayata wallahi nabayo tarifo ko na non kan kam tariyo di norpe ban susun ka kanga naifo nan nol di beni afa bi ne baranga mana lafiya no ma babu ya kafara ma borbite kana sarate mogun ma dokte na dokte do de dokte o nan pase wo se wo maka kan yeti ne ma norma ya hal norma beni ma mare hari hawe maka ogun din na mare maye fi sabilillah hal hawe maka hukum din na fi sabilillah wato yamba tariyo di nor pechere susurense halan ka to borfo choro mo so matari cimbe ni jirma ya bo tonton more borfo gona zan duniya ne ngoy dar pe su kuben na akwai makwai na waya borfo bi ne gono na dungadi sare kuna non ba nkankam katariyo di kokobe borfo gono zan kalki di bokoy nga sutura ngonko ga no sanani hari moji jumaa hene irpe ngana rahma ama kwasu afobine go litani afobine go lamisi irpe ko beri ma kwa kwasu afobine go no se handu afobine go no se jiri ngano meho ka kwe meho di akurbe di be yogo no pedo borosi ka den na borbo sutura mba hukum siza aga na tarika abun na ngane e eh, ngane saka dongo na haika eh, ga ben nago e eh, sadi sheu che ngene se safona irte na cha che saka hei bongo ngene bin berandu ko borfo ngene no de yar men ori mare irte mar bu ko koso ba sa far mo goro mare yun se kuna safa kurpe bine ka boron mare silame se ar silame yo hei bongo non gunta riola sabu kanu bongo koso annabi labari kuna kaya kwene sallallahu alaihi wasallam naraka de mare mbo se sa se manan kamare arsilama sai kar kwe man kosu ba halan da bi bongar kwe na forono na mu ma dar kwe man ngan na arsilama cin ni kur kosun tariu kaci fa'alam annahu la ilaha illa allah wastaghfir li dhanbika walil mu'minina wal mu'minat ma ma arsilama sai kamar gan nan bongar kwe man o kur kosu alfar kwe mar kosu alfar madu ahin zadi atoya da don cin ni no oh oh nan patron ma ngani ha nam

Buya dan oh, oh. Iya. Nah. apa Man kam hunu no. mo ah. ba mo. ambu ko fume. Ka bu machi weidi sai ka iriyo koma ra kaci buko sai ka buko shi na hina ma nobe eh albayo eh buko ya go na fudi ko fudi mai ha to dai ariyo ta buko ga buko su ga mai pene albayo da boro si hunde haika bisa kana masu ga mai wo kayo a bisa kanan na ka coro ya ba tubi ma coro ya haidime marsan ngari pepe ana no wato bonkani chene fo haika a bisa kanan kuna annabi da lebongo sallallahu alaihi wasallam ngano ka hini kate ma a haika a bisa kanan ndi zemi na hinza kuna ngana fo zaka wasisi ka bisa kanan munna te ase ngal qur'ani aya bongona ngadi senite min ba'di wasiya yusi biha ambara donna testamanam abasi yoban nan mate kanan ya to sadi marsa haika kin matete di kunan ngan nabi la wasiyata lil warith wa ka baratu bi ma pe ban na wasisi nam kam ma haifona san da bika sin na wasisi di bongo magbaiten nara babi yeno bukokin mano tobi ma akpɛ eku na afɔ sɛ mbine so bie di no ase dan yi saka ni wei di si awɛ yoku na ba de wei di barar silama a tobi ma daana barar silama a su tobi ma de wei di barar silama a tobi ma daana barar silama a su tobi ma to marisa ka a su tobi ma haruma yeyi ka bara haika anano fuu buko na wasisi ba haifon bukoma wasisi no ka manorfo no cheperi che chependi sudu babiye maido a ah, ah, ngadi na ki mano ashe aga gara hana sai magaro bana a huro ha don ki ya waidi ka ki ka haru haru na nofu haru dina nofu iriyo arsilama tere ke sharia kuna iri na fudi ta kaye kuna da gono wo kayo ntubi ma kuna ni sai mabara haika nzemini nara da si tubi ma peyo kuna ashin na babiye koyo kan nan na haru di hai da baraka koyo din arsilama yo no koyo di gon tubi ma koyo kuna de koyo di bongo na bara silama yo moyo nan babe bin ni tubi ma yo si ba handoron sugun no de yangun kafu dino kakleta tanga asilamu ya coro funa a huro in hayo di da ya mara kabori torpe mal no ba kani nun bam bam mondom bam ma majinjiro zakata kala hantum anci mon me bi takalla ma jinjiro kusumma takalla fota be mato jinjiro nta dano nam hayo ko korono ya wo kayo nal waro yin sejina mbahin kal waro yin sa nam bismillah nteno den ha domin den bacci ma kai yo fa ji teno serin le sa jingal jina nam irkwe mal no bonkani prof gono ko ha kati yawma natwi sama ka tayi sijilli lil kutub nor kwe kwe beriji hene kan ngoyo kwe itere bara hay kan ngoyo sama kunkuni ngoyo ga kunkuni no be sama donsi tol nor kwe kwe beriji idan sama um fatarat de sama ka ye hay ka don bara ngano ka donsi de ya inshiqaq ya jankate ngar kwe idan sama un shaqqat de sama ka few few da few few ka beni abere ke ka bara ifa don bara sisi sa kar kwe ba ka te wahiya duhan abara si sino ngar kwe cha se ngan nagan na waka amo kani ono se awu me mari ngan ci ir kwe akani ono se nga ci to ganna ci ganna sama ci sama to dai ada ka ko ba mandarani aga ba do to amma wa fahima haikan ke sama sama no haifo kuruka de ka bara gono bongo do kan me firifiri an kishe lalle wa kan kini di ngano han kuru dam yo sama firifiri chere amano sama ganna ngano firifiri nga chire hai kabunu to dai akwai kan ga yana woka bongo gari gono te an jahannama lokoti kakanin di kaji sinun ka ba ganna dere banna gare fo ya guna kunar pedo amma hen nani su bai ka imagine mo fo seulement que ade balno qadiyya imaniya imani selino nindi imani sendino amma da ya fati fati yo na lokoti lokoti yo no sen ka ko e don bogati mm c'est vrai ça c'est vrai <laughs> er tamal no bon kani ava madu un hayo ko kolda de bun ngwa harani na ma hata ma hali ya ko ban ka wakati di sirbe ce sa sawai na man san ne ka bukata in ga jirkan hali hmm. ma hmm. ke bai tishi Hmm. allahu akbar eri pe mal no bon kan eri pe nga ya ci ba wa mare alkawari bon nga tanu se amma su ri pe na condition wato su a mare ka sharti gisa sai kwa albayo eri pe tamfono de cina dina kana sa barza nga hadithi no ka gunu ko mare kace allahumma inni as'aluka eh, kace inni as'aluka al-qasr al-abyad an yamin al-janna irpe agun mare aljanna kuna etaji pare ka aljanna kame gumo kame wato maison blanche quoi aljanna maison blanche ka be gona aljanna kame gumo kame ta ce a a cire inda man marar payment gomin aljanna aljanna <laughs> a mana ita ji bonno ikpare hari mu wannan kamme gumo kamme mana kamme wannan kamme gumo de yande mal janna mare den hay fo gare il nor kwe kwe be rido sasa wan kuna marsa le di si zankanchio handuka kuna lugono ajibiri wei au handuta wajibiri wei ngano hay fo gare mo ya rari pese ka iri pe aba kaza peitere peitere gumbine kuna beika le disi nongo na bukata da non le premier mbaye tika chao koto le disi na bukata wala cin ta boron mu haifa bukata a cara yago ce khalid a a kari tunu ko guri pepe beri mare haifa ko ga dan yo jiriyo no pe tere pe na kunkuni ri se jiri zaka fo bi a ah, to de zongor ko ciri kwe se nor kwe ne ko kwe 2000 kaza de manante na da ka iri ah, se ndon na bidije ka se ma jisi hari dati ni sa de dati di ngabo ye karaka bor galni hari kai mal no bon kani a se ga na bor ma sur pe mare ka sharti jisa se nde ma mare bor fo cin kar pe mare ka ci iri kwe agun mare makaza ta se demba wato borfo kan insha Allah donen nan in su dia borfo ba zan baci tabligiyo nan taka taka fo to da ya cewa da cha mun fono insha Allah illa jibrin kata insha Allah hey to bari kai na yara ko mare ya bugul pe ma ko ji to irpe mar ko su insha Allah wato condition na ji sirpe sai demba in su gurpe mare ka condition ji sase ma mare kawai no da irpe ban bukata bi ne abiya wano zaman waci na to iri tama samadi ayara kabin ga labari kaniyo irin kani ne hodo wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh هذا والله تعالى أعلم